ó yẹ kí ààrẹ tinubu dúnàdúrà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tí wọ́n ronúpìwàdà ni ahmad yerima ló sọ bẹ́ẹ̀ kì í ṣe pé mo jẹ́ bàbá àṣàlẹ̀ tàbí bákan fáwọn jàǹdùkú afẹ̀míṣòfò gbogbo tó ń yọ àlàáfíà orílẹ̀-èdè yìí lẹ́nu o ṣùgbọ́n ohun tí mo rò ni pé ó yẹ kí olórí orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu gbé ìgbésẹ̀ akin láti báwọn jàǹdùkú tí wọ́n ronúpìwàdà lóòótọ́ dúnàdúrà kí wọ́n lè wá ojútùú sóhun aburú gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa bí ààrẹ Tinubu bá lè gbé ọ̀rọ̀ tí mo sọ yìí yẹ̀wò dáadáa ó ṣeé ṣe kí wàhálà àwọn jàǹdùkú ọ̀hún dínkù jọjọ láàrin ìlú kò sóhun tí kò ṣeé ṣe fúnjọba àwọn kan ti ṣe é síwájú ó sì ti yọrí síbi tó dáa fún wọn bí ààrẹ Tinubu náà bá ṣe é kò sóhun tó burú níbẹ̀ rárá gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ Alhaji Ahmad Sani Yerima ló sọ̀rọ̀ yìí lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àbújá lẹ́yìn tó lọ kí ààrẹ tinubu ní ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ ajé monde ọjọ́ kẹta oṣù keje ọdún 2023 yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ni yerima ti sọ pé lára ọ̀nà kan ṣoṣo tí ààrẹ tinubu fi lè tètè kápá ètò ààbò nílẹ̀ yìí ni pé kí ìjọba rẹ̀ bá àwọn jàǹdùkú afẹ̀míṣòfò tí wọ́n ti ronúpìwàdà dúnàdúrà lórí ohun gan-an tí wọ́n ń fẹ́ kí wọ́n sì ṣíkà gbogbo àdéhùn tó bá wà láàrin àwọn méjèèjì lẹ́yìn ìpàdé náà Yerima ní màá rọ àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí pé kí wọ́n jẹ́ kí àsọyé àti èyí tó dánmọ́rọ́ dáadáa wà láàrin wọn àtàwọn jàǹdùkú afẹ̀míṣòfò gbogbo tí wọ́n ti ronúpìwàdà kí àlàáfíà lè jọba láàrin ìlú kò sóhun méjì tí gbogbo aráàlú fi ń gbóṣùbà fún ìṣàkóso olóògbé Musa Yar'Adua lọ́dún 2007 di pé ó fòpin sí ọ̀rọ̀ àwọn agbébọn gbogbo tí wọ́n ń dàlúrú lágbègbè Niger Delta gbàrà tó ti nawọ́ ìfẹ́ sáwọn agbébọn náà ni gbogbo nǹkan ti lójútùú lágbègbè náà èyí pàápàá ló yẹ kí ààrẹ tinubu ṣe báyìí ṣe ló yẹ kó ránṣẹ́ pé ojúlówó àwọn jàǹdùkú gbogbo tí wọ́n ti ronúpìwàdà kí wọ́n sì jọ sọ àsọyé dáadáa lẹ́yìn náà ni kí ààrẹ tinubu mú gbogbo ìlérí yòówù tó bá ṣe fún wọn ṣẹ kì í ṣe ohun tí ìjọba ààrẹ tinubu kò lè ṣe rárá ìyẹn bó bá fẹ́ ṣe é kì í ṣe pé mò ń ṣègbè lẹ́yìn àwọn jàǹdùkú afẹ̀míṣòfò ọ̀hún o ojú mi kò gbà á bọ̀rọ̀ bí ètò ààbò ṣe ń lọ lórílẹ̀‐èdè wa ni mo ṣe sọ̀rọ̀ náà jáde ètò ààbò ṣe kókó dáadáa lára ọ̀nà kan gbòógì tí ààrẹ Tinubu fi lè fòpin sọ́rọ̀ àwọn jàǹdùkú náà ni pé kó bá àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ náà sọ̀rọ̀ gbogbo ẹ̀dùn ọkàn wọn pátá ni kó sì wá ojútùú sí bẹ́ẹ̀ ni Yerima sọ Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́